اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله اتقوا الله اتقوا الله عز وجل واتقوا الله في سر والعلن واتقوا الله في كلامكم وسكوتكم واتقوا الله كما ينبغي أن يتقى واعلموا أن العاقبة للمتقين عباد الله اعلموا أن الفوز والنجاة لأهل التقوى ربط الله عز وجل الفوز والنجاة مع تقواه سبحانه وتعالى والعاقبة للمتقين تقوى الله سعادة في الدنيا والآخرة تقوى الله صلاح في الدنيا والآخرة ونجاة من غضب الله في الدنيا وعذاب الآخرة اعلموا يا عباد الله أن الله مع المتقين ومن الأمور المعينة على التقوى هي العبادة قال الله عز وجل يا أيها الذين آمنوا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فالعبادة بكثرتها تعين العبد على تقوى الله سبحانه وتعالى قد يتحير إنسان فيقول ما معنى التقوى لعله لا يدري معناها ولا يدري مقتضياتها فيعمل بغير ما هو حقيقة التقوى عند الله فتقوى الله يا عباد الله هو أن تجعل بينك وبين معاصي الله سبحانه وتعالى ستارا أو آهطا يمنعك من معصية الله ولأهل التقوى لذات لذات لا ينالها إلا أهل التقوى أدعوك الله àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti gẹ̀ fún ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn aráàlú ànábì àtàwọn sọ̀hábà rẹ̀. nínú àwọn nǹkan tí ọlọ́run ọba so mọ́ ẹ̀sìn wa olúwọba adẹ́dà subhanahu wa ta'ala ó bó láti sìn subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tí ọlọ́run ọba fi ṣe wálẹ̀ sọ́ọ́ lẹ́yìn ìgbà tó ti ṣe wá ní mùsùlùmí ó náà ni pé ó pè wá sí ibi akẹ́kọ̀ọ́ tapwa ó ní ká bẹ̀rù òun subhanahu wa ta'ala ìbẹ̀rù ọlọ́run ó náà nìkan ní máa jẹ́ ìbẹ̀rù ọlọ́run fi tí bẹ̀rù ọlọ́run lórí gbogbo téèyàn bá ń ṣe ọ̀gá ni nínú nǹkan tí máa jẹ́ ẹni ọlá àtẹni láyé àtijọ́ ọlọ́run wọ́n máa ń kígbe pé kí ni jẹ́ oríire téèyàn wá wọ̀ tó tó wò sí tó wò pé ti ah, ń jẹ́ bẹ́ẹ̀ ìlú ìlọ́wọ́ àbíbẹ̀ ọ̀hún kó dá gbogbo mùsùlùmí lójú ibi tí oríire wà náà níbi ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba yìí ó tóbi débi wípé béèyàn bá gba ọlọ́run ọba gbọ́ ó nìkan nínú àwọn ọ̀nà tá a máa sọ pé yàn bẹ̀rù ọlọ́run ni kèé jẹ́ olùbẹ̀rù ọlọ́run gangan ìgbàgbọ́ kankan kan ni nínú tí ń ịbẹrụ ìbẹ̀rù ọlọ́run òun ni ọ̀gá abi téèyàn máa ń sin lọ́wọ́n ọba dé téèyàn sì máa ń sin lọ́wọ́n yóò wá débì kan àwọn ni ah, ẹni ó bẹ̀rù ọlọ́run yányán fi jẹ̀mí nínú gbogbo àlámọ̀rí rẹ̀ pátápátá ó bẹ̀rù ọlọ́run yẹn ti wá máa ń débẹ̀ ọba ọba dẹ́dà gbogbo tó pa wá láṣẹ pátápátá kò fi kankan lẹ́ńbẹ́ àfi kó tọ́ wa ní kábò láti débẹ̀ nígbà míì ọlọ́run palówe nígbà míì ọlọ́run bó là mọ́lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ọlọ́run bá là mọ́lẹ̀ sápáná tí ò fi bò òun náà ni kò sọ pé yá ayọ̀ nà gbogbo ẹ̀yin ọmọnìyàn pẹ́yányá àwọn àfa àwọn ní fi tartibil Qur'an tábà wo bọ́lọ́run bá ṣe tó Qur'ani àkọ́kọ́ àṣẹ ọlọ́run kọ́kọ́ pa nínú Qur'ani òun ni yá ayọ̀ nà sùn ó sì jẹ́ gọ́yà tó lè bàlá rọ̀ tí fi ń bá mu jùlọ náà lọ́wọ́ bá lóun bẹ̀ kò sáṣìṣe nínú kùránì torí pé lẹ́yìn ìgbà tí wọ́n bá pè wá a bá jẹ́ pípè látó máa ń jó nígbàgbọ́ abẹ́ntí ò jẹ́ nígbà tí wọ́n ti pa wá láṣẹ tẹ́lẹ̀ ọlọ́run pé gbogbo ọmọ nìyẹn yá ayò àná sórí lóde ọ̀rọ̀ papọ̀ ọlọ́run ní gbogbo eyín èèyàn mú pé yín síbi kẹsìn ní ọlọ́run alẹ́bí ìkọlá kọ̀ọ̀kan pé bá ń wo pé kí ni ó mú yín sìn kí ni ó jẹ́ kẹ́ rí pé ó mọ̀ yẹ ká sin lọ́run èmi ni mo dá yín dídá yìí oníkálukú náà lè ronú sí ẹjẹ́ àwọn gbogbo ń tọ́lọ́wọ́n bá dá sí wa lára ọlọ́wọ́n bá pe àpèmọ́ra pé òun ló ń fún wa gbogbo nǹkan náà bíyàn bá wo kó ojú kó wọ́wọ́ kó gbogbo nǹkan tọ́lọ́wọ́n fún yàn alladhi khalaqakum ẹ tó dá yín walladhina min qablikum kódà àwọn tó tún wá sáájú yín bí wọ́n ṣe pọ̀ tóun ọlọ́run ló produce gbogbo kọ́pìtẹ́rì yẹn Allahu akbar kabira nínú àwọn àfáàwà àrí ẹni tí wọ́n sọ wípé ọlọ́run ṣe mùkọ́rọ́ náà láàrin alladhi khalaqakum walladhina min qablikum torí pé man lam ya'budillah ya'budillah ya'budu man salafa ẹni tí ò bá ti ṣe lọ́run ní tó wá ṣáájú wọn ni wọ́n máa ń sìn tẹ́tù wá débẹ̀ ọlọ́run ni walladhina min qablikum kódà àwọn tẹ́fẹ̀ẹ́ lọ́mọ sìn àtọ̀sọ́ lọ́run láwọn tó wá ṣáájú yín min abaikum gẹ́gẹ́ bó ṣe wá nù áyà míì tọ́lọ́ ní gbogbo àwọn tí wọ́n ń sìn wọ́n ń sìn wọ́n ní kàmọ́ yá búdò àbá àfúgẹ́ bí wọ́n ti wọ́n ń sìn àwọn bàbá wọn tó ti wá tẹ́lẹ̀ ọlọ́ni wà lẹ́rí náà mi kọ́ bìlẹ̀ kan làálàkùn tàtàkù tẹ́lẹ̀ bá di ẹni tí ó bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run wọn ní ìbáàdà ìsìn lọ́run ọba iná ràn lọ́wọ́ bóòlù yẹn náà ṣe lè rí mùsùlùmí tó náà bá rò pé lẹ́mìí rẹ̀ pé ìrírà ní olùbẹ̀rù ọlọ́run ara àwọn nǹkan tó lè ṣe ni kó ṣe kẹ́sọ́rọ́ tẹ̀lẹ̀ ìbàdà kó máa ṣe ìjọsìn tó pọ̀ gan nínú rẹ̀ ni kó ṣe kó kírun nínú iṣẹ́ tá a máa fara ṣe iṣẹ́ tá a máa fara ṣe tó tóbi jù ń bẹ́ẹ̀ ó náà ní kírun kírun bí náfìlì èèyàn bá pọ̀ èèyàn ò dòdò bẹ̀rù ọlọ́run bí ààwẹ̀ èèyàn bá pọ̀ èèyàn ò dòdò bẹ̀rù ọlọ́run bí kíka kùránì èèyàn bá pọ̀ èèyàn ò dòdò bẹ̀rù ọlọ́run ẹ̀ẹ́rì wípé àwọn iṣẹ́ ìsìn kan wà díẹ̀díẹ̀ lóníkálùkù ó ṣe síbẹ̀rù ọlọ́run fi dé díẹ̀díẹ̀ náà nìyẹn ó ṣe ẹlòmíì tó bá gbé kùránì tí máa ń kà á ó lè mọ̀ ká ju ewé méjì lọ ó ṣe ewé alákọ̀ọ́kọ́ ó ṣe ẹlẹ́ẹ̀kejì omi ó ti kún ojú ẹ̀ ibi ìbẹ̀rù ọlọ́run ibi tọ́kàn wà ní o kò sẹ́ni tí ò lè débẹ̀ náà níbi ìsìn lọ àmọ́ kí ni máa mú ya débẹ̀ kẹsọ̀rọ̀ sílẹ̀ ìbàdàn ká ní nǹkan tó pọ̀ tá a fi sin lọ́hùn gbogbo àwọn tí wọ́n débi pé ìbẹ̀rù ọlọ́run wọn lò òkè gan-an tó dàgbà àwọn náà bá rí wọn á ní àlò takọ̀wà àwọn olùbẹ̀rù ọlọ́run lágbájá níbi aṣọ wọn bẹ̀rù ọlọ́run níbi ọ̀rọ̀ wọn bẹ̀rù ọlọ́run níbi ìrìn wọn wọ́n bẹ̀rù ọlọ́run nínú ilé wọn wọ́n bẹ̀rù ọlọ́run níbi ìdákẹ́jẹ́jẹ́ wọn wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n ní irú bẹ̀rù yìí ìbẹ̀rù ọlọ́run tí wọ́n ní ẹ̀bùn ńlá kan ni ọ̀nà tí wọ́n gbà ní òní pé wọ́n ní kẹsàrọ̀ tilẹ̀ ìbàdàn ọlọ́run sọ fún anábì Muhammad rẹ̀ sallallahu alaihi wasallam ni yá ayọ́ nàbí yóò tẹ́kìlá ìrẹ́ ànábì ọlọ́run ẹni tí wọ́n pè ní nàbí ọlọ́run tó wá ní kó náà bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká wo bí bẹ̀rù ọlọ́run ṣe tó débi pọ́lọ́run sọ fún ànábì pé bẹ̀rù ọlọ́run sallallahu alaihi wasallam lẹ́yìn pánábì sọ fún wa sallallahu alaihi wasallam ana akhshakum wa atqakum lillah èmi ni mo bẹ̀rù ọlọ́run ọba jù nínú yín ana akhshakum kò sí ẹni tó bẹ̀rù ọlọ́run tó mi wà kọ́kùn lílà àmọ́ ibi tó bẹ̀rù ọlọ́run dé wọn ọlọ́run tó sọ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run yá ayọ́ anabi yìí tẹ́kìlà ìrà anabi bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù yìí tó bá sọ fún yàn yóò mú yàn lẹ́mìí yóò sì yàn lọ́jọ́jọ́ yóò gbá yàn lọ́kàn mú gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run olúwa bá dẹ́dà sọ fún wa ọlọ́run ni yá ayọ́ ọlọ́ni ẹ̀yin onígbàgbọ́ òdodo kutiba alaykumus siyam àti kọ ààwẹ̀ àti kọ́ ní ọ̀ràn yàn lérí lórí kama kutiba ala allazina min qablikum kìí sẹ́yìn nìkan gẹ́gẹ́ bá a ti ṣe fáwọn tó ṣáájú yín náà ni àwọn àfáà ní àánú ọlọ́run tó ga òun la kọ́kọ́ rí gbà ní bíbá ọlọ́run ọba ń pa wá láṣẹ ìjọsìn iṣu tó ń rọ̀ wá torí rírọ̀ ló wà níbi pé ẹ mọ́ bara jẹ́ o àwẹ̀ ní ẹgbàá àwọn tó ṣáájú yín náà àníkàwọn náà gbà wẹ̀ ọlọ́run a sọ hikmatun fi tashri'i siyam kí ni ọgbọ́n tí ń bẹ ń bi ká máa gbàwẹ̀ ọlọ́run ni la'allakum tattaqun la'allakum tattaqun kẹ́lẹ́ bá di ẹni tí ó bẹ̀rù ọlọ́run kẹ́lẹ́ bá di ẹni tí ó bẹ̀rù ọlọ́run yìí ṣúrìá àṣìyàmú ní taqwa ní tí wọ́n torí ẹ̀ gbé àwẹ̀ kalẹ̀ náà la'allakum tattaqun kẹ́lẹ́ bá di tí ó bẹ̀rù ọlọ́run abẹ́rọ̀wọ̀n bá wà dẹ́dà subhanahu wa ta'ala an yaj'alana min ahli taqwa ọlọ́run já wà náà wọn tí ó máa bẹ̀rù rẹ̀ ìbẹ̀rù ọlọ́run wáyé ó wá ní èrìjẹ tó pọ̀ gan siyanatun min azabillah min ghadabillahi fi dunya wa azabihi fil akhirah onímọ̀ sọ́yàn kó ń bí iye ọlọ́run ìbínú ọlọ́run láyé ọlọ́run ní bínú sí tí máa ọlọ́run tún wá sàdéhùn ọlọ́run wá ní wa anna Allaha ma'al muttaqin ọlọ́run ní èmi ọlọ́run tọ́mà níbo ni pátì tí mo belong sí àwọn tó bá bẹ̀rù mi ọ̀dọ̀ wọn ni mo wà ọlọ́run wá sí mọ́ sọ́ńbù mi subhanahu wa ta'ala gbọ́dọ̀ sọ́nu sọ́ọ̀tù Ali Imran ọlọ́run ni wa yuhazzirukumullahu nafsa bẹ́ẹ̀ bá ń wá ní téèyàn máa ń sá fún èmi ni ẹ bá wá ní téèyàn máa ń sọ́ra fún èmi ni èmi sì ní yá máa ń já àmì ń ka illa ilayhi ẹni tó jẹ́ pé béèyàn bá tó ń sá fún ọ̀dọ̀ rẹ̀ náà nìyẹn ó kò ṣe é sámọ́ lọ́wọ́ ká sọ wípé a sísá yìí ní gbàgbé kan lọ bí èèyàn bá lọ bòmíì wọ́n sọ pé alẹ́bí yìí jìrù wọ́lá yìí jàrù àlẹ́ alẹ́bí yìí jìrù ọlọ́run ọba tí wọ́n máa ń léèyàn tí wọ́n bá léèyàn dọ́dọ̀ rẹ̀ tí ó ní ó ti wà lọ́dọ̀ mi tí gbogbo yín sọ pé àmọ́kọ́dọ̀ yín ló wà wọ́n sọ wọ́lẹ̀ ọlọ́run tó yẹ kó tó bá wá ń léèyàn tó bá bí èèyàn bá sá sọ́dọ̀ tiẹ̀ pé ah, dákun wọn lé mi ní fáńtà níyọ tó wá lọ́lọ́ pé ò lè sáfọ́dọ̀ tèmi àjọ jìyà ni so òun ìjírù aláyùjárù àlè ọba abẹ ọlọ́run ọba Allah an yẹ jẹ́lẹ̀ nínú ìlàrí takwa tí a bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba máa sọ́yàn nínú ìbínú rẹ̀ láyé àti máa sọ́yàn nínú ìyà ìjọgbìn alkiyama ọlọ́run ọba kọ́lọ́run ṣe wà lẹ́nu tó Thank you. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله الطيبين وأصحابه الأخيارين وعلى كل من صار على نهجهم إلى يوم الدين أما بعد جماعة مسلمين لكم يزلوا بني بل bàbá ti wá fẹ́ kéèyàn ó wà nínú tán bá ti ń ka líìsì àwọn olóríire wọ́n ó ní àwọn ìkéde tí máa ń ṣáájú irú ìkéde ọlọ́run tó ti gbede o subhanahu wa ta'ala bí oṣù ramadana ṣe tóbi tó òun ni wá kà fún wa yìí pé ọlọ́run ní pàtàkì tí a fi ṣe ramadana lọ́rùn yàn léyìn lórí olóòní kẹ́lì bẹ̀rù ọlọ́run kẹ́lì bá bẹ̀rù ọlọ́run bá ní so àwọn àfáà máa ń pe ramadana ní oṣù àtẹ̀mírì wàtẹ̀dẹ̀rì oṣù tí èèyàn ti máa ń wora rẹ̀ kéèlì téèyàn bá bílọ́ǹgì sí a sọ fún wa lọ́sẹ̀ tó lọ wípé ní oṣù ṣàbáni anábì sallallahu alaihi wasallam ìjà fi musnad anábì nínú oṣù alayhi salatu wassalam ó ní wọ́n máa ń sọ ní ti iṣẹ́ tí a ṣe látọ̀dún tó lọ wọ́n sọ ní tẹ̀wá ìjọsìn anábì wa máa ń pọ̀ ní oṣù ṣùgbọ́n a sọ pé béèyàn bá fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò máa ṣe ìjọsìn tó pọ̀ yóò máa ṣe ìbàdà tó pọ̀ torí kálẹ̀bà rí oríire oṣù tí ń bọ̀ yìí kálẹ̀bà rí jẹ́ láìjọsìn ànábìsí máa ń pọ̀ inú oṣù yìí oṣù ilé èèyàn bá wá jẹ́ kíjọsìn èèyàn pọ̀ ó lè ṣe sùtá oṣù tí ń bọ̀ níwájú ẹ̀ ara sùtáàni ò ní pé ọlọ́run bá ń sọ pé wà lẹ́bí ìnà ìkadà ẹ̀ ráwọn àwọn tí wọ́n mọ̀nà záàdà húdá wà àtàhùn taqwahum ọlọ́run ni wà lẹ́bí ìnà ìkadà ọ̀ àwọn tí wọ́n wá ìmọ̀nà tí wọ́n tọ́lọ́n ti fún wọn in tá àmọ́ lékún fún wọn ni pé zádà hùbúdà ọlọ́ni a lè wọn kún nínú ìmọ̀nà wọn wà àtàrùn tapọ̀ ọ̀ gbogbo ibi tí wọ́n bá ń wá pé ọlọ́run káàná ti ẹ̀dọ̀ bẹ̀rù ọlọ́ọ̀lọ́ni a jẹ́ káwọn náà wà ń bẹ olúwọba gbogbo ẹni tó náà bá gbí pé gbogbo téèyàn fi ṣe lọ́run ó wù èmi náà kó mọ̀ kàwọn ẹni ọlọ́run kan kà mí mọ́ kó mọ̀ kàwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n á ná wọn ó wá wá iṣẹ́ kankan tí ò fi súnmọ́ lọ́run èyíkéyìí iṣẹ́ tó wù kó jẹ́ àwẹ̀ ní ìfẹ́ fi mọ́ súnmọ́ lọ́run ni kó ṣe náà fílà gbogbo tá à ń sọ yìí àti unt kí wọn ràn yàn kó ń bẹ o òfò lórí òfò àwọn ti súnmọ́ èyí yányá alimami ahmed bin hanbal ó ní wàlẹ́ ìsàmínà làmárì ṣe ń tarkuhu kufrun illa salah man tarakaha fàkọ̀dì kàfà kò sí téèyàn fi dọ̀tọ̀ ọlọ́run tó yá tó lẹ́yìn tí yóò ṣẹbọ nínú iṣẹ́ tá a fara ṣe tó yá tó kéèyàn kí ọ̀hún wọn ní lágbájá ọ̀rẹ́ ọlọ́run lánàá ó ti dọ̀tá rẹ̀ léèní ìkíhùn náà ló tóbi jù iṣẹ́ pọ̀ o àmọ́ tó bá ní wọ́n kó iṣẹ́ jọ téèyàn fi dọ̀tọ̀ ọlọ́run pé à ẹni tó dọ̀rẹ̀ rẹ̀ lánàá sì wá dọ̀tá rẹ̀ kíákíá báyìí lẹ́yìn tẹ̀mínẹ̀lì àmọ́ lè ṣe ọ̀nà táwùkùhù kò sí iṣẹ́ téèyàn máa ń tẹ́kí gbígbé jù sílé ojú sọ̀rọ̀ di ọ̀tọ̀ ọlọ́run kíákíá ìlọ̀sọ̀lá tó ju ìran lọ máa ń tààrọ̀ kà á ẹni tó bá gbé ojú sílẹ̀ ọ̀pọ̀ di kàfàrà ó ti ṣe kèfèrí ọlọ́mọ ṣe wọ́n kèfèrí eré ìta sọ yìí ahmed nambal ọ̀rìnà wà nínú àkọọ́lẹ̀ wọn tí wọ́n kọ ni. gbogbo ẹni tó wá níṣẹ́ kan tó fẹ́ fi sún ọlọ́run min salatin wa siyamin wa sadaqatin wa amrin bil ma'rufin wa nahyin anil munkar gbogbo ọ̀nà tó yẹn gbá ìmọ̀sẹ̀ ìṣiṣẹ́ ìkẹfì súnmọ́ lọ́wọ́ ọlọ́run wá tún fàdé ohun tó wà lè rí iná já àdú fi iná gbogbo ògbìyànjú yìí lànàádì yànnáhùn sóbìlànà àfi ìmọ̀nà wọ̀lẹ̀ rí iná já àdú fi iná gbogbo ẹ tó wá ó ní gbìyànjú kan tó kàn tìsíwájú ọlọ́run ààwẹ̀ ló ràn yàn lọ́rùn tẹ́lẹ̀ náfìlà ò rọ́ lọ́rùn ọlọ́run ni àásù wá sọ́wọ́n náà náfìlà náà òun náà sì àwọn ọ̀nà míì tí èèyàn fi sin lọ́hùn tí èèyàn fi dòlùbẹ̀rẹ̀ ọlọ́hùn ọlọ́ni àjẹ́ pé ẹni náà ọwọ́ yóò gbà inna Allaha lama'al muhsinin ọlọ́run ni gbogbo ẹni tí máa ń ṣe dáadáa àwọn náà bá ń bẹ pẹ̀lú wọn à ń bẹ ọlọ́run bá Allah orí inú oṣù ọlọ́run jẹ́ ọba wọn lọ́wọ́ ọlọ́run ṣe wá min alil khayri wa alil taqwa ọlọ́run ṣe wá min alil khayri wa alil taqwa gẹ́gẹ́ bó ṣe wá nú ẹgbà wà míì nù hadithu Ibn Jarir at-Tabari wọ́n mú hadithu jáde nù tafsir wọn wọ́n ní Usman bin Affan radiyallahu anhu olóhun rí tánà bí sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá ní aṣọ tó dáa ká tó wá wọ̀ tó wá ní àmọ́dúpẹ́ ah, fọ́lọ́run tó wọ̀ mí láṣọ yìí o tó wá ṣe aṣọ yìí ní ìbò ìfigbé ẹwà jáde ó sì fi ṣe ìfibò òní lẹ́yìn náà wá ríyàn kan bùn lásọ innahu fi zimmatillah ó ti wà nínú zimma ọlọ́run ọba kí ni zimma ọlọ́run al-ahadu bí ẹni tó ti ládéhùn pẹ̀lú ọlọ́run wọ́n fi àjẹ́ ìnáwó fi zimmatila ó ti bọ́ sínú àdéhùn pẹ̀lú ọlọ́run pé ọlọ́run ní fìyà jẹ àmọ́ fún ìbínú àfáàní wá sọ yí pé rọ́jọ́ lánà mo gbọ́ tánàbí sọ pé sallallahu alaihi wa alihi wa sallam gbogbo ẹni tó bá ṣiṣẹ́ dáadáa ní kọ̀rọ̀ albasahulahu takuwahu fil alaniya ọlọ́run wo aṣọ bẹ́ẹ̀ fún ní gbangba rá lágbájá ìkójọ pé bẹ̀rù ọlọ́run wọ́n bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ṣiṣẹ́ bú ní kọ̀rọ̀ ọlọ́run bọ́ wọ orú aṣọ bẹ́ẹ̀ yóò wò fún náà gbangba ó sì lè kó pretend tó bá eléyìí kò bẹ̀rù ọlọ́run ọlọ́run ti wá lólùbẹ̀rù rẹ̀ béèyàn bá wá ti ń gbìyànjú tẹ́sù wá ń gé àwọn ọ̀nà tẹ́sù mọ́ gbà géèyàn ó ní lára rẹ̀ ní aṣahawat ẹ rí i pé ńgbà mi béèyàn bá fẹ́ ní kéèyàn máa sin lọ́run kó pọ̀ yóò wá rí pé ìgbà náà ni ṣáwọ́ èèyàn ó fẹ́ máa lọ sókè àwọn afáàní bóòlù yẹn ṣe é ṣerú ẹ̀ lásìkò náà ara rẹ̀ ni in tó bá jẹ́ aṣàwátìl mubah in tó jẹ́ pé béèyàn bá fún ẹ̀mí rẹ̀ mubah ni wọ́n lè yàn lè jẹ́ kí ẹ̀mí ó tẹ̀sí rẹ̀ kó lè fìyàn lọ́rùn rẹ̀ ẹbí ẹni tó níyàwó ńlé tí wọ́n ń dàbí pé ah bí n ṣe ń yaná sí láì bí n ṣe ń ṣe jọ́sìn ń sì ń dàbí pé kó ń rí ẹlẹ́tọ̀ wọn kó dọ́dọ̀ ẹlẹ́tọ̀ rẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ dán torí pé ibi tíṣe ìtọ́nù ti ẹni náà sí aslan nípìnlẹ̀ onípò fẹ́ tì sí kòsẹ́lọ́n òun náà ni pé ṣètọ́nù fẹ́ tì sí kòsẹ́lọ́n gbogbo ọ̀nà míì bí èèyàn bá wá wá ń rò ìpínyàn fi jagun rẹ̀ ọ̀nà ní sọ́kàn kí ẹ ṣe sùúrù lérí ẹ gbogbo ṣàwá tí ṣètọ́n bá ti fi yàn lẹ́nu bí a bọ́bá tẹ́lẹ̀ tí ó dáyàn lọ́wọ́ dúró níbi ìjọsìn tí yàn ń ṣe láti súnmọ́ lọ́hùn èèyàn ò fi sọ́gbùrù àti jíjẹ lazatulmubah èèyàn fi gẹ̀ẹ́kọ́ abẹ́lọ́run á yẹn jẹ́ lánàá ìlàrí sáfà اللهم انصر الإسلام في كل مكان اللهم انصر المسلمين المستضعفين في كل مكان اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان اللهم عين أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين وانصر المجاهدين الموحدين في سبيلك إنك على كل شيء قدير قوموا إلى الصلاة